إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبو محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجل لي إذن لك ولتنو الرسالة تتي الإمام ابن أبي زيد الطيرواني عليه رحمة الله èyí àgbéyẹ̀wò òun náà nípa zaka ní abẹ́ ilé a sọ̀rọ̀ nípa tí a mọ̀ sí aljizia òun náà ni tí àwa Yorùbá ń pè ní owó orí alẹ́ni tí ó kìí ṣe mùsùlùmí tó ń gbé àwùjọ àwọn mùsùlùmí tó ń gbé abẹ́ ìjọba mùsùlùmí òun náà ma sanwó orí tí a mọ̀ sí aljizia gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí náà ṣe ń san zaka tí wọ́n yọ zaka owó wọn a ní jizia yìí kò ń ṣe ọ̀ranyàn fún àwọn obìnrin bákan náà kò ń ṣe ọ̀ranyàn fún àwọn ọmọdé ní ṣókí àwọn tó ṣe wípé wọ́n ń ṣe mùsùlùmí tí wọ́n ní agbára àti jà nígbàtí ogun bá ṣẹlẹ̀ láàrin àwọn àti mùsùlùmí àwọn yíò ni wọ́n gbajú sí àlọ́wọ́ wọn. Wa unlike uh, zaka lọ́dọ̀ àwa mùsùlùmí ẹni tí ó bá ní owó àbó ní dúkìá ti zaka wọ̀ obìnrin ni ọmọdé ni òun gbọ́dọ̀ yọ tiẹ̀ ṣùgbọ́n fún àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí àwọn tí wọ́n ní agbára àti jà tógun bá ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àti kèfèrí àwọn yìí ni jizya lójú ọ̀ràn yàn lé lórí kò ń ṣe àwọn obìnrin bẹ́ẹ̀ ni kò ń ṣe arúgbó àbí àwọn ọmọ kéékèèké náà eléyìí tá máa ń san fún ìjọba Islam ó ní ó máa fi rí ìdáàbòbò àwọn mùsùlùmí ìdáàbòbò ìjọba Islam adẹ̀ ní anábọ̀wà Muhammad sallallahu alayhi wasallam sallam أن من قتل معاهدا لم يرح رحية الجنة ẹni tó bá fi lè pa ẹni tí àwọn mùsùlùmí bá ní àdéhùn tàbí ẹni tí ó kì í ṣe mùsùlùmí tó wá sí inú ìlú pẹ̀lú àdéhùn àbí kò tiẹ̀ wá sínú ìlú Islam ṣùgbọ́n ní àdéhùn pẹ̀lú wọn pé kò ní síjà láàrin àwa àti àwọn bákan ní àdéhùn pẹ̀lú wọn wípé a ní fi sùtákan wọn àti bẹ́ẹ̀rẹ̀ lọ àwárí mùsùlùmí kan tó lọ jàmbá àdéhùn tó lọ fi sùtákan wọn àbótí ẹ̀pá ìyẹ̀kanú wọn anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó ní rí mùsùlùmí bẹ́ẹ̀ kò ní gbóòrùn aljanna kánà àti ìsọ ẹni tó ṣe wípé kò ń tẹ́ ṣe kóhun wá lọ àsìkò díẹ̀ ẹni tí ajọ ń gbénú lónìí irú àwọn èèyàn báyìí ni wọ́n ń pè ní ahludimma àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tó ìlú islam àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tí wọ́n gbé ìlú islam irú àwọn èèyàn báyìí lónìí òun ni wọ́n mọ́ ń pè ní citizen that is ní àwùjọ àgbáyé lónìí wọ́n á rí wọn àsùnmọ̀wà pẹ̀lú àwọn citizens tó ń bó jẹ́ pé kí ni wọn àti ń ṣe mùsùlùmí ṣùgbọ́n in tí a nábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ kò ní pé àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí dangbé àwùjọ islam wọ́n ní láti máa san jizya ni so kò kì í ṣe pé ordinary citizen láàpè wọ́n dé àwọn míì ṣe ń lò ní òní so eléyìí ni nǹkan tí à ń gbé yẹ̀wò so a ní àwọn tí wọ́n pè ní almuahidun bákaná ní àwọn tí wọ́n pè ní almustaaminun almustaaminun òun lẹni tó ṣe pé ó fẹ́ protection bí ó kàn fẹ́ ló bí ọjọ́ kan ọjọ́ méjì ní àwùjọ wa ó dẹ̀ fẹ́ dé sọ́dọ̀ èèyàn kan tó jẹ́ mùsùlùmí nínú ìlú islam sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ òun náà pè ní almustaaminun ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa in ahadun minal mushrikin istajarak fa ajiru hatta yasma'a kalam Allah thumma ablighu ma'mana tí a kan nú àwọn mushrikun wọ́n bá wá ìdáàbòbò lọ́dọ̀ rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam fa ajirhu ọlọ́run ọba subhanahu wa ta'ala ni fún ní ìdáàbòbò yẹn pẹ̀lú pé kó fún láyé láti tẹ́ síbẹ̀ yẹn hatta yasma kalam Allah tí è ṣe kí ní tí è gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fi opportunity yẹn náà láti lè fi ṣe wáàsí fún so eléyìí jẹ́ nǹkan tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sọ fún so afáǹtẹ̀ síwájú wọ́n ni wàtúkàbù jízyàtò min rijali ahli dhimma al-ahrar al-balighin a ma gba jízyà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọkùnrin nínú àwọn ahli dhimma al àwọn tí wọ́n jẹ́ ọmọlábí al àwọn tí wọ́n ti balaga wala tukhadh min nisa'ihim a nígbà min nisa'ihim ní ọwọ́ àwọn tánjẹ́ obìnrin wọn wa sibyanihim àti àwọn ọmọ kéèké wọn wa abidihim àti àwọn ẹrú wọn wa tukhadh min al-majus a ma gbà lọ́dọ̀ àwọn magians wa min nasara arab àti lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ christians tán جاء Lárúbáwá والجزية على أهل zahabi arba'atu دنانير. iye tí a máa gbà ní afá sọ yìí ní madhabi Malik àtàwọn àmì wọ́n ní wọ́n dinar lọ́wọ́ ẹni tí ó kìí ṣe mùsùlùmí tó ń gbé ilẹ̀ Islam ní ọdọọdún mọ́ṣe máa ń gba zaka lọ́wọ́ ẹni tó jẹ́ mùsùlùmí ní ọdọọdún ṣùgbọ́n eléyìí ó ní í ṣe pẹ̀lú discretion ẹni tó bá jó lórí ìlú ó ní ṣe pẹ̀lú discretion ẹni tó bá jẹ́ olórí ìlú wà ní ahli al-warik arba'una dirhaman tó bá ṣe pé síbà ni wọ́n máa gba 40 dirham 40 dirham ó ṣe dédé 4 dinar ní mọ́dé àbí mi ó kéré jù eléyìí lọ bákan gẹ́gẹ́ bí tí a sọ eléyìí nǹkan tí ó ń bẹ ní ọwọ́ ẹni tó bá jẹ́ olórí láti sọ èyí tí wọ́n mọ̀ san ní tax sọ́tàwáwò lónìí ọ̀pọ̀lọpọ̀ ìlú gan ni wọ́n gba tax apart from zakat tí àwọn èèyàn yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá ni wọ́n ń gba táàkì lọ́wọ́ àwọn tó jẹ́ mùsùlùmí gan so eléyìí kò ń ṣe pé lọ́wọ́ àwọn ahàlùdímà nìkan kò ní wọ́n ti ń gbà náà kí ni ìdájọ́ táàkì tí wọ́n ń gbà yàtọ̀ sí zaka tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó ṣe ní ọ̀ranyàn lórí àwọn tí wọ́n bá qualify láti san zaka àbí láti yọ zaka kí ni ìdájọ́ tó ń bẹ lórí eléyìí náà àwọn afá ẹnu òkú lórí ọ̀rọ̀ táksì yíyọ ní àbí ìsan táksì àwọn míì gbà wípé kò ń ṣe tó bá ẹ̀kọ́ mu ẹ̀kọ́ Islam mu ká impose tax lórí àwọn èèyàn lẹ́yìn àwọn nǹkan tó ṣe pé ọlọ́run subhanahu wa ta'ala ti ní kí a san gẹ́gẹ́ bí zakani sọ pé eléyìí ó fẹ́ jọ nǹkan tí a mọ̀ sí almax òun náà ni owó tán máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn bí ìgbà tá a sọ yí pé à ń fipá gba owó lọ́wọ́ àwọn èèyàn sàwọn àfáà ní wọ́n fi ojú eléyìí bẹ́ẹ̀ ni ara àwọn àfáà ní tí wọ́n ní táksì gbígbà tí ìjọba ń gbà lọ́wọ́ àwọn èèyàn apart from zaka tọ́lọ́wọ́ bá ṣe lọ́rùn yẹn ní sábà gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n dẹ̀ lò judiciously tí wọ́n lò ó láti lè fi tún nǹkan ṣe nínú ìlú bóyá wọ́n fi ṣe ọ̀nà ní bóyá wọ́n lò ó láti fi ṣe bíríjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan míì tí ó wúlò táwọn èèyàn nínú ìlú àwọn àfáà mi gbà pé kò sí nǹkan tó burú bí eléyìí sọ̀rọ̀ àyè àkọ́kọ́ òun ni wípé kò ń ṣe nǹkan tó bá mú láti máa gba táàkì lọ́wọ́ àwọn aráàlú torí pé kí ni ọlọ́run subhanahu wa ta'ala ó ti gbé àwọn kankan gẹ́gẹ́ bí zaka ṣùgbọ́n wọn àfáà tí wọ́n mú position yìí wọ́n gbà wípé tí necessity bá béèrè fún wípé kí ìjọba impose lórí àwọn aráàlú láti lè san nǹkan kan fún àǹfààní ìlú ní àsìkò kan ìpele ìkòsí nǹkan tó burú bẹ́ẹ̀ lápèjúwe kọ́ọ̀sì ìjọba gbẹ wọ́n dẹ̀ ní láti ṣe nǹkan kan ní tó pàtàkì so ní situation bẹ́ẹ̀ wọ́n impose owó lórí àwọn tí wọ́n bá ní ìkápánú àwọn olówó wípẹ́ni tó bá ní báyìí báyìí báyìí báyìí láyọ níbi kìíní ẹni láti lè fi executive nǹkan yìí ṣùgbọ́n kí a ṣe ní nǹkan tó ṣe pé a wà continuous tá impose lórí owó rẹ̀ ní àwọn ní eléyìí ó tako sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam. sallam torí wípé a ti ní tó ní ṣe pẹ̀lú zaka a nílẹ̀ bákanáà ọ̀rọ̀ nípa awqaf endowment táwọn èèyàn máa ṣe òun wà ẹlòmí nísìn ó lè jẹ́ pé yóò kọ́ ilé kalẹ̀ adẹni ilé yìí òun fi ṣe wákùfù ni sọ́dákọ̀ àwọn tó dẹ̀bi ṣe wákùfù fún àwọn aláìní àwọn lòun fẹ́ kí wọ́n máa gbé bẹ́ẹ̀ láì ṣe pé wọ́n máa sanwó kankan lápòjúwe ẹlòmíì ni ó lè jẹ́ nǹkan míì náà ni ó ẹ̀ǹdá ọ̀kalẹ̀ tí ó ní àǹfààní rẹ̀ kó máa báwọn èèyàn irú àwọn èèyàn báyìí bí àwọn tí wọ́n tí níyàwó àbí owó tán bá realize bí nǹkan báyìí àwọn tí wọ́n bá jẹ́ tálíkà àbáwọn obìnrin opó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tí àwọn afi máa ń ṣe tí a mọ̀ sí endowment so eléyìí ó jẹ́ nǹkan tí provision ti wà débi pé nǹkan lára àwọn sàábẹ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam Jabir radiyallahu anhu ó ní kò fẹ́ sí kanú àwọn sàábí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó ní agbára àti gbé endowment kalẹ̀ àyàfi kó gbé kalẹ̀ tàbí pé kí ní yóò mú fẹ́ káwọn èèyàn máa jàǹfààní rẹ̀ tí ń bá sí láyé má lápèjúwe kó jẹ́ nǹkan táwọn èèyàn ó jàǹfààní rẹ̀ eléyìí ni wọ́n pè ní kí ni alwakfu wakfu ìtumọ̀ rẹ̀ náà ni sọ́dákọ̀ ìtọrẹ àánú ṣùgbọ́n ìtọrẹ àánú yẹn ó máa láti gan-an kò ń ṣe ìtọrẹ àánú tí yẹn kan ṣe nísìn tó ṣe pé láàrin bí ọjọ́ mélòó kan ẹni tí yẹn ṣe fún ó ti e, jẹ nǹkan yẹn mẹ́lẹ̀ nǹkan yẹn ti tán so ló jẹ́ pé èyí tó fi tóbi jùlọ nú àwọn awqaf nínú endowment sáwọn èèyàn máa ń ṣe òun ní mọ́ṣáláṣí làwọn mímọ̀ fi ń struggle láti wí káwọn ní mọ́ṣáláṣí pàtàkì lọ eléyìí common láàrin àwọn alárúbáwá ni àwòkún fẹ́ kọ́ mọ́ṣáláṣí ládá tó ń wo máa rí bẹ́ẹ̀ níbi ilé ìkójẹ́ nǹkan tí a mọ̀ bá wọn mọ́ṣáláṣí rẹ̀ ni ó lè kọ́ kalẹ̀ kọlọ̀n bá ní kí ẹ̀ mọ́ṣáláṣí yẹn gùn kó lo nǹkan bí 50 years àbí jù bẹ́ẹ̀ lọ so gbogbo lára táwọn èèyàn tó bá ń jáde látara rẹ̀ látara páwọn èèyàn kírun bẹ́ẹ̀ ọlọ́run ọgbó ní kí kó ní òun fẹ́ kí léyìí àwọn tí wọ́n bá jẹ́ tálíkà tó ń fẹ́ kọ́ máa gbé fún òun àbíkó tiẹ̀ ní kíni òun mú owó yẹn wálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ọ̀nà táwọn èèyàn fi máa ṣe ẹntì àmọ̀ sí alcohol so eléyìí common gan ní àsìkò àwọn ẹni ìṣíwájú wa sọpọlọpọ nǹkan míì tó ṣe pé ìlú ló máa fẹ́ gbé e ṣe nísìn àwọn individuals láyé jọun àwọn ni mọ́ ń gbá wọn kan ẹ a rí pé Umar radiyallahu anhu odidi oko ńlá òun ló fi ṣe wá kù pé káwọn èèyàn máa jẹ ń je máa jẹ níbi èso rẹ̀ so ó dẹ̀ last long náà ó last long fèlè ìjẹ́ nǹkan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìṣíwájú wọn a máa ṣàwọn nǹkan báyìí àwọn kan tó ṣe pé ìlú ló máa gbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ṣe nísìn àwọn individuals láyé jọun àwọn wọn máa ṣe so lára ètò tí Islam gbé kalẹ̀ ò ní ètò alaukov tá ni ọ̀rọ̀ zaka ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò yọ zaka wọn ẹni tó jágbẹ̀ kò yọ zaka ìkókó rẹ̀ ẹni tó lówó kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí zakawọ ẹni tó ń sin nǹkan àwọn nǹkan ọ̀sìn màálù ní rankúmí ní agbo ní ewúrẹ́ ní àti bẹ́ẹ̀ lọ wọn ayọ̀ kiri wọn so eléyìí máa fà á tó ṣe pé ìjọba fi máa ń ní ìdí owó láti execute ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ká nípa àwọn èèyàn ń yọ zaka wọn bó ṣe yẹ kán yọ zaka àwọn individuals ló benefit lọ́nà tó pọ̀ so kí la fẹ́ ló ń bi eléyìí ni pé àwọn apákanú àwọn àfá wọ́n ní kò tọ́ kí ìjọba kó gbé táksì kalẹ̀ permanently kó gbé táksì kalẹ̀ permanently torí pé islam ti ní provision fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní tí wọ́n bá lo táksì fún ṣùgbọ́n ká wá sọ wípé nǹkan kan já wá nìyí tí ìlú òde ní owó láti lè ṣe eléyìí lẹ́nu situation bẹ́ẹ̀ wọ́n lè impose taxi lórí àwọn tó ṣe wípé wọ́n bá qualify láti impose taxi lórí taxi lórí ó ṣe pé lórí gbogbo èyí lórí gbogbo èèyàn so eléyìí so eléyìí ó jẹ́ ó jẹ́ ráàyè kan ní ráàyè àwọn àfáà ráàyè kejì ráàyè kejì òun ni wípé kò sí ìtọ́jú ìwúrú mẹ́ẹ̀ẹ́ láti fi gbó táàkì tó bá ṣe pé wọ́n lò ó lò ó judiciously wọ́n bá táàkì yẹn lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn wọ́n dẹ̀ fi ṣàwọn ọmọ ẹ̀rọ tí àwọn fi ṣe ẹ̀kan fi ṣe wọ́n fi kọ́rọ̀ kọ́rọ̀ sí ọ̀nà fi ṣe ọ̀nà ṣe bíríìjì ṣe bíríìjì wọ́n fi kọ́ hospital lọ sí bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ó kí àwọn tí ó kí ìṣèjọba fún àwọn èèyàn fún àwọn èèyàn òun ni kí ìjọba àti káwọn òṣìṣẹ́ ìjọba ìṣèjọba àmà bàtà àmà bàtà àmà jẹmọlẹ àmà jẹmọlẹ ilé ìrẹni ilé ìrẹni àwọn àwọn àgbáyé ìlú àgbáyé àwọn olówó àwọn èèyàn lọ́wọ́ ẹ̀jẹ̀ àlẹ́ ìrẹ̀lẹ̀ fún ìrẹ̀lẹ̀ sílẹ̀ sílẹ̀ kò jẹ́ nǹkan tó ṣe wíyálé eléwu kò léwu níwájú ọlọ́run bá wájú aláwọ̀ wọ́n sàhánà wọ́n sàhánà sílẹ̀ náà anígbà anígbà ti ìpìlẹ̀ lórí àwọn lórí àwọn ṣe wọn mùsùlùmí láwùjọ mùsùlùmí tí wọ́n ń gbàwé wọ́n ń gbàwé mùsùlùmí ọdọọdún ọwọ́ máa sọ láti àmì kí àmì sí jíjìá sí jíjìá ọdọọdún ni ọdọọdún lẹ́nu wọ́n máa lẹ́nu wọ́n máa san ẹnu àwọn àpò ẹ̀kọ́ lórí ẹ̀kọ́ lórí eléyìí ó ní eléyìí pẹ̀lú ẹ̀lú bá jẹ́ olórí bá jẹ́ olórí ìlú ló fẹ́ tó ìlú kama ní ọdọọdún bí àwọn tí wọ́n ṣe mùsùlùmí na ń bẹ nínú ìlúlẹ̀ tó mọ́ máa ṣe tí wọ́n máa sá àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí na ń bẹ nínú ìlúlẹ̀ iye tí wọ́n máa sá máa ní ọdọọdún ọdọọdún tó ní mọ́dá bí máma bá ní máma ní ìgbàyẹn ní ìgbàyẹn ní wọ́n sọ ọdínà ọdínà àbí fọ́tí gbèrè àbọ̀tí gbèrè àbọ̀ for dinar adinar kọ́lí for dirham dirham òun ni tí èyí tí èyí mú máa san mú máa san ní àwọn àwọn àsìkò tí èyí ọ̀yí àìsàn yìí ṣùgbọ́n ṣùgbọ́n ní òní ní òní àpẹẹrẹ ta ìjọba ọ̀pọ̀ ìjọba nílùú islam láti ẹ̀wọ̀n ní àgbẹ̀gbẹ̀ àkàjẹ́ lórí muslim ló gbénú àwùjọ islam àwùjọ islam ẹjọ́ kan wọ́n jùlọ wọ́n jùlọ ẹ̀lẹ́gbẹ̀kìmí ẹ̀lẹ́gbẹ̀kìmí aráàlú aráàlú sàpá yóò sàpá yóò san ìlànà àti ẹ̀dẹ̀mí ẹ̀dẹ̀mí lọ́wọ́ lọ́wọ́ ìjàpá rẹ̀ ìjàpá rẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ mímọ̀ fífẹ́ lọ́wọ́ àwọn àbá àwọn àrí ọ̀rọ̀ ìgbà ìpele ní títàmù léwu san ìjọba ní kó lọ́wọ́ lóhun tẹ́lẹ̀ ń bá lọ́wọ́ ń gbà lọ́wọ́ kó ń kakuléètì ìtàbà lọ́wọ́ ìtò wá lọ́wọ́ kóró wá yọ láti ẹ̀kú náà láti ẹ̀kú yọ àwọn afáàní ara afáàní ara ó lè lè láti fi rọ́pà ní sàkà àwọn sàkà torí pé táàkì ọlọ́run bá tẹ́lẹ̀ lọ́wọ́ kó lórí ẹ̀ lórí ẹ̀ lórí ìjọba ló ti jọba zaka ọlọ́run ọba ló ṣe ọba ló ṣe lọ láti gbogbo ọlọ́run ọba tó fara wọ tààrà wọ tààrà ó ní sọpé tó rí pé ìjọba pátá tó máa lọ́wọ́ rẹ̀ sí lọ́wọ́ rẹ̀ wà ló fẹ́ fi pàrọ̀ ló mẹ́kò bá fi ní zaka ti zaka ó ń ṣe àbùkù fún ẹ̀sìn ní ẹ̀sìn ní ẹ̀sán zaka rẹ̀ zaka rẹ̀ táàkì rẹ̀ ní táàkì rẹ̀ ní yóò máa bẹ́ ó máa bẹ́ láàrin láàrin àwọn afọ àtàwọn àṣọ àpàmìsírò àpàmìsírò ìjọba láàrin ìjọba láti àtàkùn àpàmìsírò àpàmìsírò tó wọ́n ṣe wípé wọ́n ṣe wá bẹ́ẹ̀ ló wà bàmí sínú àwọn atánsọ atánsọ ìjọba gbọ́dọ̀ lówó jẹmẹlẹ jẹmẹlẹ wọn gbọ́dọ̀ lówó gbọ́dọ̀ tí ó jẹ àǹfààní ara àǹfààní ara àwọn ará lówó àwọn ará lówó máa ṣe. àwọn sáré sọ pé kó wà bàmí sínú wà bàmí sínú gẹ́gẹ́ bí tá a sọ gẹ́gẹ́ bí tá a sọ àwọn náà gbà wípé àwùjẹ ó lè jẹ kẹkẹ wà bàmí sínú wà bàmí sínú ẹsẹ Then tọ́ba gbà ní tọ́ba gbà ní iṣẹ́ tí tó béèrè tó béèrè kankí kankí wọ́n tó lé ẹgbà lórí ẹgbà nígbà bá ti ló fún gara tó lé ẹgbà tó lé ẹgbà wọ́n ṣe àbùsí fún àwọn ará àlù àwọn ará táàkì lọ táàkì lọ. so tọ́ba ní ká wò ó ní ká wò ó jẹ́rẹ́ àyíléjẹ́ rẹ́ àyíléjẹ́ wọ́n sá pé ọmọ yóò máa tún bá rí wọn lọ́wọ́ àárín ìlọ́wọ́ àárín wọn fọ́dọ̀ lówó lówó ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì táà bá ti lè ṣọ́ọ̀ṣì wọ́n ṣe àbùsí ṣe àbùsí mi wọ́n ṣe wọ́n ṣe àwọn àwọn ará àwọn àwọn ará orí náà àlè náà àdáàbí sẹ́ẹ̀dì tax nítorí pé nítorí pé fi máa fún àlè ìjẹ́lẹ̀ ìdàkàdù nítorí pa àmì ìdàkàdù fún ìjọba fún ìjọba méjèèjì wọn àtọ́ra wọn àtọ́ra wọn ni wọn ọ̀tọ̀ ni wọn sùn yíwù jẹ́ jẹ́ àbìkan àbìkan ṣùgbọ́n láyé jọ́un láyé jọ́un àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kàkálà wọn àwọn tí wọn tàbí ní àwọn tí wọ́n ṣe wọ́n ti rí tí wọ́n ń gbé wọ́n gbé yọ Islam Islam àwọn ilé ìgbìmọ̀ wọn máa ń dá àwọn láti àmà sí àmà sí algeria algeria so ọ̀ràn yẹn ọ̀ràn yẹn wọ́n sàn wọ́n sàn torí pé ọlọ́run bá fi máa wà tààlà wà tààlà ó ní kọ́ọ̀tì ó lè ọjà lẹ́bí náà ọlọ́run bá sọ tààlà wà tààlà wà tààlà So, قل قاتل لله إن لله إن بالله ولا باليوم الآخر ولا يحرم ما حرم الله ورسوله ولا يرد ولا يرد من الحمد إلا وحتى وحتى يتا يتا أن يدم وإن يدم pẹ̀lú àyàtà pẹ̀lú àyàtà pẹ̀lú ìṣòro ọ̀nà ẹni tí ó kìí ṣe ìjọba ní ìlú bóyá ìfẹ́ni àbíjú àbí májí àbí májí àwòkójẹ́ tó àwòkójẹ́ tó wá ti ń gbé àwọn ìsìláàmù ìsìláàmù ní abẹ́ ìjọba ìsìláàmù ọgbọ̀rọ̀ jìbíà bákanáà wọ́n ní wọ́n ní wọ́n yóò kàbí mẹ́yìn ọgbàrá ìjọba nínú ọgbàrá àwọn tí wọ́n kí ń ṣe tí wọ́n rí lẹ́nu pé tí wọ́n ní ṣe nínú islam nínú islam láti ìlú islam gan islam bọ́ sí ìlú islam ní islam ní àwọn náà mọ̀ san wọn ní wọ́n gbà lọ́wọ́ wọn gbà lọ́wọ́ wọn wọn tẹ́ǹtì máa bá iná nǹkan bá ta òun ni kí ni òun ni wọ́n gbà lọ́wọ́ wọn ó gbà lọ́wọ́ wọn. àwọn olùkọ́ máa ń bá wọn lọ́wọ́ ìdá kan ìdá mẹ́wàá ń bẹ́ẹ̀ يقرأ في وإن اختلفوا فرارا وبعد التكي بعد التكي هو جامل يوم وشافا وشافا وانتين تبطلوا تبطلوا وإن حمدوا وعملوا خاصة من أخذ المدينة المدينة خاصة أخذ عنه من العشرين ثمانين ثمانين tí ó fi ṣe ìṣòro ìjọba tó ní tó bá gbòdì oúnjẹ oúnjẹ wá sí mẹtíánà bí mẹtíánà bí mẹtíá ó ṣe sanwó náà ṣe sanwó náà wọ́n san wọ́n san rẹ́ṣin sí rẹ́ṣin ní fún alárẹ́ṣin alárẹ́ṣin one over ten one over twenty ó ní owó gbà lọ́wọ́ owó gbà lọ́wọ́ wọn. ní àmì tó ń gbọ́ àwọn ará mẹ́ta àwọn ará mẹ́ta àwọn ló jà lọ́wọ́ ló ti dùn jẹ́ sọ́ni tó kìí ṣe ní sọ́ni ṣe mùsùlùmí tó wọ ètò ọ̀kà láti wá látàrí ọ̀pá àpèjúwe àpèjúwe àwọn olùmọ̀dínà láti wá láti wá àwọn jẹ àwọn jẹ so wó gbà gbà wọ́n ló bá ti wọ́n ló bá ti jẹ ní ọwọ́ wọn ọwọ́ wọn pẹ̀lú lórí mọ́tàbí mọ́tàbí ìmáàmù náà ìmáàmù náà lọ́sùmọ̀ ọlọ́hùn tààlà ọ̀hún tààlà. ويؤخذ ويؤخذ الحرب عليه العشر من العشر إلا أن ينزل على عبد على أكثر من ذلك من ذلك àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀yìn àwọn sí ìbájáfún ìbájáfún wọ́n máa bá lọ́wọ́ máa bá lọ́wọ́ lọ́rọ̀ yọ̀nà lọ́rọ̀ ìṣúwánú wa tẹ́yìn wọn wa tẹ́yìn ilà ní ń tẹ̀lé aláǹsọ̀rọ̀ ìlú aláǹsọ̀rọ̀ ìdáyì àfi tí wọ́n pa bá fẹ́ sọ̀rọ̀ àfẹ́ bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ lọ àfi tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àfẹ́ bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ lọ so eléyìí ó ń sọ sọ fún wa fún wa ipò ti pàtó nígbà nígbà pé ó kó ìpè tó kó àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ṣe ń gbé àwùjọ ní àwùjọ mùsùlùmí àmọ́ wọ́n apàjà láwùjọ àwùjọ mùsùlùmí wọ́n bá tàbí lọ́wọ́ tàbí lọ́wọ́ lórí ọjà tí wọ́n lórí ọjà tí wọ́n ń ta àwọn tẹ́lẹ̀ ń gbé wọn tẹ́lẹ̀ ń ṣe láàmú ìsìláàmù àwọn ìlàsàlà ilé àtàlà ilé ẹ̀kan wọ́n gba gba ìtàn náà lọ́wọ́ tàn náà lọ́wọ́ wípé wọ́n ṣùgbọ́n mùsùlùmí mùsùlùmí ìpìlẹ̀ ni pé mùsùlùmí yóò pé mùsùlùmí ló fi sàpá torí pé zakari ló bẹ alẹ́ ọ̀rẹ́ jẹ́ ẹ̀lẹ́ ọ̀rẹ́ jù àwọn tí wọ́n ti ṣe wọn lórí mùsùlùmí ẹgbẹ́ lólu ṣàlàyé àwọn ìlú òṣìṣẹ́ títí a ṣe pé olórí olórí ìdílé àti wọn àti ìyá tí wọn sàn. àwọn tí wọn kì í wọ́n ju wọn bí wọ́n gbọ́jà wá sẹ́nu ọjà wá ní olùsùlámù. òun ó gba ó owó owó láti lọ́wọ́ wọn ti lọ́wọ́ wọn wọn wá ní islam níbi islam so one ten so one ten kì í tí wọ́n bá ta tí wọ́n bá ta. so so wọ́n gbé ọjà wá sẹ́nu ọjà wá sí wọn. gẹ́gẹ́ bí mọ́tò àgbẹ̀ máa ní kí ẹ̀ mú wa ṣẹlẹ̀ iná ṣẹlẹ̀ iná wọn gba ọgbà ìkọ̀ọ̀nù kí ọwọ́ wọn ọwọ́ wọn so so ilé jẹ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lórí ló ṣe táàsì ló ṣe táàsì ló ṣe táàsì so gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí wọ́n yẹ kí àwọn amúwa fa amúwa lórí ilé lórí ilé wọ́n fi ń ká òfin ọwọ́ àìsàn ọwọ́ ìjọ ìgbé àti ìgbé àti aláàbùsọ̀kọ̀rọ̀ ọ̀hún ọ̀sọ̀ ọ̀pọ̀ ní tí àfáàfin parí parí ọ̀rọ̀ nípa táàsì nípa táàsì ó mú ọ̀rọ̀ tó ní sọ̀rọ̀ lórí àmọ̀ sí àmọ̀ sí àríkàzùwà kàzùwà ilé iná àtìlẹ́yìn àtìlẹ́yìn àtìlẹ́ ní àwọn ọjọ́ níbi àwọn ọ̀sẹ̀ yìí ló kàn sẹ́yìn. kí láń pè ní àtàrà látara gbólótara gbólókàtà rọ́kàtà ẹ̀rkìlì ẹ̀rkìlì àti òní kí n bó kamalẹ̀ kamalẹ̀. فيها كمالا كمالا سوء الركاب الركاب هنالي الوحيد المفقود الكتم بكالا بكالا سليم وانت سليم وانت الجاهلية الجاهلية yàní yàní mẹ́fún ẹ̀ mẹ́lẹ́ni àwọn kẹta àwọn ìgbẹ́mọ́lẹ̀ ìgbẹ́mọ́lẹ̀ ní a sì ní a rí bí a sì tó àìmọ̀kan àìmọ̀kan àbí àbí nǹkan tó ṣe pé kí wọ́n ṣe fún mi lónìí mi lónìí àwọn kẹfìrí àwọn ìrírí kan yẹn kan yẹn bóyá nǹkan tó ti pẹ́ ti pẹ́ àpèjúwe àpèjúwe kí èèyàn gbẹ́lẹ̀ kó wá rí nǹkan wá rí pé ojú pẹ̀lú àṣepọ̀ àwọn kẹfìrí bí nǹkan tó ti ẹ̀bí díẹ̀ lọ́yìn àwọn ìfẹ́ ìdákẹ́lẹ́sì lákẹ́lẹ́sì ẹ̀kan gbẹ́lẹ̀ ẹ̀kan gbẹ́lẹ̀ wà lọ rí wà lọ rí cross ní àwùjọ ìsìláwù rẹ̀ ló ti rí abọ́ ìlú ní cross yẹn so so eléyìí mùsùlùmí rẹ̀ yóò sọ pé ó túmọ̀ lọ sí pé ẹ̀ ti dẹ́mbẹ́ ti dẹ́mbẹ́ lọ́dún táwọn mùsùlùmí ló gba ìgbà ilẹ̀ yẹn. bákan náà àwọn nǹkan mí so àmọ̀ pé àmọ̀ pé láwùjọ ìṣúra àwùjọ ìṣúra òní ti àbọ̀ owó mi àwọn ọkọ̀ òbí tẹ̀lá tá gbẹ́lẹ̀ lápẹ̀lẹ̀ lápẹ̀lẹ̀ ìwà ọmọ ọgbọ́n ìwà ọmọ ọgbọ́n ilé ìsáìmì ilé ìkẹrì ilé ìkẹrì ilé tí ń bẹ ní abẹ ẹja àbílẹ̀ àjà ìbílẹ̀ àbí. so ìtẹ̀ yà bá rí ìtẹ̀ yà bá rí nínú situation ní my question night mùsùlùmá lónìí ẹ̀nà lónìí àti ẹni tó ní ẹni tó ní òun lónìí ṣùgbọ́n yọ yọ one fifty rẹ̀ one fifty rẹ̀ ní yóò yọ wọn fi yóò yọ wọn yọ eléyìí ni wọ́n pè ní eléyìí ni wọ́n pè ní kìíní kóòmùsù kóòmùsù eléyìí ni wọ́n pè ní eléyìí ni wọ́n pè ní kóòmùsù kóòmùsù that is one that is one fifty one fifty wọn á yẹ ló máa yẹ ló máa yọ. lọ́mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàní afáàní wọ́n ti ní eléyìí náà ilé ìwé ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ làwọn fi bí wọ́n ti abẹ́ zaka abẹ́ zaka yìí. so wọ́n wò ó pé ẹni tó ní nǹkan báyẹn ní nǹkan báyẹn àti ó wá bá ní ó wá bá ní ìfani ìfani so so wọ́n ní kó yọ one one yọ one one fifty one fifty ẹni kó yọ one yọ one yẹn sí nǹkan yẹn tó túmọ̀ sí pé wọ́n wọ́n ti tó wọ́n wọ́n ti tó kù òun yóò mú yẹn lórí òun lórí òun lórí ṣùgbọ́n ká mọ̀ ṣe ní ọjọ́ ìṣèlú àgbẹ̀ láti ṣàlàyé dáadáa ṣàlàyé fún wa ẹ̀tọ́ mẹ́láàrin ọjọ́ mẹ́láàrin orí ẹ̀sìn mọ́ orí ní àwùjọ níláwọ̀ èèyàn bí àwọn èèyàn gbé lọ́jẹ́ pé kí ní àwọn mùsùlùmí ló wà ń bẹ́ ló wà ń bẹ́ nǹkan yóò rẹ̀ bí ẹ̀ bí ẹ̀ fáìní àwọn ti fi àwọn ní fi nǹkan yẹn bí ẹ̀ fáìní àwọn yẹn fáìní àwọn mùsùlùmí. abẹ́ni tó ń gbé láwùjọ tó ṣe àwọn ṣùgbọ́n àwọn mùsùlùmí àtàwọn ti fi náà lọ bẹ́ẹ̀ ní náà bẹ́ẹ̀ so ìwé lè kọ́lá ló sọ̀rọ̀ ìpàlà sọ. ìlú tó jẹ́ pé ìlú ìjọba ń rí ẹ̀fẹ́ṣáàlì ẹ̀fẹ́ṣáàlì tẹ̀wárí tẹ̀wárí ẹ̀fẹ́ sílẹ̀ èèyàn wúlẹ̀ èèyàn wúlẹ̀ eléyìí wọ́n pè mí eléyìí wọ́n pè mí àríkàs àríkàs wọ́n bá ti pé nǹkan tá a ní pèrè eléyìí o eléyìí o wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yìn wọ́n tẹ̀lé o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ unlike unlike àwọn mineral àwọn mineral fún àti sọ̀rọ̀ ń parẹ́ tẹ́lẹ̀ parẹ́ tẹ́lẹ̀ ah, ah, eléyìí sì eléyìí báwọn èèyàn ti mú báwọn èèyàn rí ìlú àwọn olóṣìlú àwọn olóṣìlú rí àwọn kẹfìrí làwọn tí wọ́n ní wọ́n sí wọ́n ní òjì so nínú situation bẹ́ẹ̀ ẹni tó rí ẹjọ́ bẹ́ẹ̀ ìgbéyàwó òun ní ẹ̀wọ̀n òun ní yóò mú gẹ́rẹ́ nǹkan yẹn so yóò lè yọ one yọ one yọ five ẹ one fifty ẹ yóò yọ yóò yọ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí zakan kàfíṣẹ́ pé pé pé orí orí ìrẹ́lẹ̀ ni wọ́n pè ní americans americans so tí o bá ti ń sọ ìgbà kan ṣe ó fi ẹ sáyẹ̀nsì àìríyá àìríyá àápù ní ìgbàjọ ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ that is that is ìdáríyé ìdáríyé ìdájọ́ ìlú mọ̀lẹ́lẹ́ ìlú mọ̀lẹ́ fún tí ó bá ti gbé ẹ̀ fáìní pé àwọn èrè náà ti fi àwọn ni wọ́n ti lò nǹkan yìí tẹ́lẹ̀ kan yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá fi lè ṣe fáìní ẹ̀ fáìní ẹ̀ ṣeré ṣeré tí wọ́n pè ní àríkàl àríkàl one fifty ẹ̀ one fifty ẹ̀ ní èlò gẹ́gẹ́ ní èlò àká ní ìgbàká so so four point five four point five ṣẹ́kù ṣeré yóò jẹ́ ṣeré yóò jẹ́ pẹ̀lú omi owó ìyẹn lọ́dọ̀ àfáàlà sí pé sí pé wọ́n ti jẹ gẹ́gẹ́ bí kí gẹ́gẹ́ bí kí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ààrà nǹkan tó wà sàkàtẹ́ ló wà sàkàtẹ́ mi so so eléyìí náà jẹ́ jẹ́ nǹkan ọ̀kan nǹkan ọ̀kan náà náà láwọn kẹta làwọn lórí ẹ̀ sọ lórí ẹ̀ ẹni pé nísìnyí nísìnyí èèyàn kan èèyàn kan àwọn olọ́kan bí gold àbúkan kankan tá ló ní tá ló ní gold yẹn náà ní kó wá bá ń gbẹ́lẹ̀ ṣé ó ní kó bá ń gbẹ́lẹ̀ yẹn nítorí kó máa wá gọ́ọ̀dù ni àbí kó bá gbẹ́lẹ̀ nítorí kó fẹ́ bá gbẹ́ kànga àbó fẹ́ bá gbẹ́ ah, foundation ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èwo níbẹ̀ so wọ́n ní tó wá ṣe pé torí wípé kó bá gbẹ́ kànga ni àbí kó bá gbẹ́ bọ́ọ̀ àbí kó bá gbẹ́ kó bá ṣe piling fún ilé ibẹ̀ ni wọ́n ti rírù nǹkan báyìí gbé jáde lápèjúwe so wọ́n lẹ́ni tó ń gbẹ̀ yẹn lónìí torí pé ìtàn employer kó wá ṣe ó ṣiṣẹ́ yẹn nítorí yẹn ni ẹni yẹn kọ́ ló pè é kó wá bá òun gbẹ kínní ẹ̀ láti rí nǹkan yẹn ṣùgbọ́n rẹ pé ìgbà tó pè é ó pè é fún pé kó wá bá òun wá nǹkan yẹn gangan bí àwọn miners lápèjúwe tó ṣe tó pẹni tó máa ń pa máìnì dáadáa kó wá máìnì ilẹ̀ fóun ni òun ó sanwó fún tó bá máìnì rẹ̀ ó wá rí àwọn nǹkan bí góòlù yẹn kó jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so definitely ẹni tó sanwó iṣẹ́ òun ló ní torí pé tó dìdì pé wá fún kó wá báwọn ṣe nìyẹn ṣùgbọ́n tó wáyé pé tó pé wá fún nǹkan míì ni sọ eléyìí àwọn afá mi gbà pé ẹni tó ní òun náà ni ẹni tí ó gbẹ́ ilẹ̀ yẹn so lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí ń bẹnu Sahih Bukhari bákan náà ń bẹnu Muslim náà àbúrò radiyallahu anhu ó ní àwọn rasulillah sallallahu alaihi wasallam fadhakara hadithan min qala rasulillah sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ ó ní ishtara rajulun min rajulin aqaran arákùnrin kan ó ra ẹ́stéètì kan lọ́wọ́ arákùnrin mi aqaran lahu فوجد الرجل الذي اشترى العقار في عقاره جرة في ذهب ẹni tó ra ẹ́stéètì lọ́wọ́ arákùnrin mi dàbí arákùnrin tó ra ẹ́stéètì lọ́wọ́ arákùnrin mi ó padà wá rí dé kòkó bí gold orí níbi ilẹ̀ tó rà lọ́wọ́ ẹnìyẹn فقال الله الذي اشترى العقار ẹni tí òun ra ilẹ̀ tó ra lẹ̀ lọ́wọ́ èèyàn ó wá sọ fún ẹni tó ra lẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ní khudh za'abaka minni ó gbé kíní kòkó góòdù yẹn lọ bá ó ní gba kòkó góòdù yìí lọ́wọ́ mi khudh za'abaka minni gba kòkó góòdù ẹ lọ́wọ́ mi innama ishtaraytu minka al-arda ilẹ̀ ní múra walam abta' minka adh-dhahaba ní ra góòdù lọ́wọ́ rẹ̀ torí náà gba kòkó góòdù rẹ̀ faqala alladhi shara al ẹni tí òun talẹ̀ tó talẹ̀ òun wá ní innama bi'tuka al-arda wa ma ha ìgbà tí mo talẹ̀ fún ẹ mo ẹ pẹ̀lú gbogbo tó ń bẹnú ẹ̀ ní mo fún ẹ pẹ̀lú gbogbo tí ó ń bẹnú rẹ̀ ẹni àkọ́kọ́ ní mo ralẹ̀ lọ́wọ́ rẹ̀ ra góòdù kòkó góòdù yìí ni mo bá ń bẹ̀ yìí ra góòdù ẹni tó talẹ̀ òun ní rárá o kò sí tó jọ mi nígbà lọ́wọ́ rẹ mo talẹ̀ fún ẹ àti tó ń bẹ nínú ilẹ̀ yẹ fatahakamu ila rajulin ìkíní kejì wọn ọ̀rọ̀ ara wọn ṣáàyíra wọn tó bá ṣe pé anybody nínú wa ni èmi ó ti sọ pé kí ni èmi mo rálẹ̀ èmi náà mo ní góòdù tí mo rí ń bilẹ̀ ó sọ nìyẹn ṣùgbọ́n nìyẹn wà confused ó yẹ kó ń wòrà gọ́ọ̀dù ilẹ̀ ló ń rà ẹni tọ̀hún náà wò pé ah bóò máa ṣe gba kòkó góòdù tí o gbé wá mo talẹ̀ fún ẹ ìgbà tó dẹ̀ rí nǹkan nu lẹ́yìn lọ́ọ̀kì ẹyin lọ́ọ̀kì ẹyin so mo ní láti mọ bẹ́ẹ̀ jù fàtàhákàmì ìlà rọ́ṣùlì ànímsọ̀lá àtàrà ní àwọn méjèèjì wọ́n bá gbẹ́jẹ́ yẹn lọ sọ́dọ̀ yẹn pé wọ́n o kama ilé yìí ẹ̀yìn táwọn méjì wá gbé ẹjọ́ lọ rẹ̀ wá ní èyí láàrin ara yìí tẹ́ ya. bá ṣe lè yanjú ẹ̀ alákùnmọ̀ wà ládùn sẹ́yìn méjèèjì lọ́mọ mo lọ́mọ ọkùnrin kan waqala al-akhar ẹni kejì ní li jariyatun èmi náà lọ́mọ obìnrin kan faqala hanki al-ghulam al-jariya arákùnrin yẹn ni ó ti tán ìwọ lọ́mọ ọkùnrin òun lọ́mọ obìnrin ìwọ fún ọmọkùnrin eléyìí wa anfiqu ala anfusikuma minhu wa tasaddaqa sọ ẹ méjèèjì ìtẹ̀rí ẹ̀nà ẹ̀túnṣe sọ́dákọ̀lá látara rẹ̀ sọ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó nàrètì ìtàn yìí láti sọ fún wa bí àwọn mímọ̀ ṣe páyọ̀ ọlọ́wọ́n bá tó lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ní nǹkan tí ó ń ṣe títí wa gan láàmọ̀dù nǹkan tí ó kìí ṣe títí wá òun láàmọ̀ báwọn èèyàn fà àwọn kan fún àmọ̀ pé kí ní yóò ń ṣe títí wá o ṣùgbọ́n àáfà ìyẹn ni ó ṣe kí ní orang eléyìí nísìn àwọn ìbẹ̀rù ọlọ́wọ́n bá ó ń mú wọn eléyìí wo pé kí ní yóò kìí ṣe tòun bó ti talẹ̀ fún ẹ èyí wo pé ilẹ̀ mo kòkó bóòdù mo rí lórí ẹ̀ ṣé bó máa ṣe mú kòkó bóòdù tí mi sanwó kòkó bóòdù eléyìí wo pé èmi náà kọ́ mo ní kòkó góòlù yìí so mo ní mo talẹ̀ fún ẹni nítorí ń bẹ́ ìwọ náà lónìí ìbẹ̀rù ọlọ́run ọba òun ni tí ó mú yàn ṣerú nǹkan báyìí ẹni tí ó fẹ́ jẹ nǹkan ẹlòmíì má ti tiẹ̀ ṣe ló jẹ́ pé ó pàtàkì púpọ̀ káfílẹ̀ ìkọ́ra wa ni nǹkan tí ó kì í ṣe titiẹ má jẹ́ má ti titiẹ nǹkan oníǹkan make sure pé o fẹ́ni tó ní nǹkan ní nǹkan rẹ̀ ni ṣokílọ́fà àti mo fi mú ìtàn yìí òun náà ni kéèsì wípé èèyàn rẹ́ǹtì èèyàn àbó ayé èèyàn àbó ẹ̀mplọ́yì èèyàn kan kó wá bá ń gbẹ́bì kan ẹnìyẹn wá ń gbẹ́ ẹ lọ ó wá rí kíni ó rí gold àbí nǹkan tó jọ wọ́n bẹ́ẹ̀ ordinarily èyí ó sọ wípé èmi mo ní torí pé èmi ni mo èmi mo nílẹ̀ ṣùgbọ́n ilẹ̀ yẹn bó ti ẹ̀jẹ̀ pàwọ́ la ní àwagun ò ní lẹ́mìí wípé nǹkan báyẹn ń bẹ nínú ilẹ̀ yẹn ẹni tí ó ń gbẹ́lẹ̀ ọ̀tọ̀ ní ta pè fún kó wá gbẹ́ ṣùgbọ́n pàtó ní kórì nǹkan yìí nìsín àá pé kí ni àwa la ní tóun náà wá fẹ́ yarí pé tòótọ́ ilẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ẹ̀ sọ fún mi ipe tí wá bá yín wá góòdù yìí níta ẹni kí n wá bá yín ṣe òní kí n bá yín gbẹ́lẹ̀ gbọ́dẹ̀ ti bá yín gbẹ́lẹ̀ làwọn àfáà mi fi sọ pé ẹni tọ̀hún yẹn ló ní torí pé iṣẹ́ tẹ gbé fún ó bá ń ṣe eléyìí ó wà lọ́kì lórí ẹ̀ ẹ̀rẹ̀ lè sọ pé ìyìn wà responsible fún nǹkan ẹ lè sọ pé ẹ̀yin lẹ wà responsible àbí ẹ̀yin lẹ ọ̀nù nǹkan ẹ̀ ní so gbọ́tọ̀ ẹ pé nǹkan tẹ gbà fún kó wá ṣe fún yín òun náà ni kó wá bá yín gbẹ́ ilẹ̀ yẹn ń torí góòdù tẹ́ ń wá kéṣe ọ̀tọ̀ ni eléyìí tí àwọn àfáà tí wọ́n dájọ́ bẹ́ẹ̀ fi dájọ́ tabaníkà irú ìtàn tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó sọ nípa àwọn ẹni wọ̀nyí àáripẹ́ ni tí ó nílẹ̀ tó talẹ̀ òun gangan wo pé fáìn òun lòun nílẹ̀ ṣùgbọ́n òun talẹ̀ òun ò ta tó ń bẹnu ẹ̀ yìí àtàtí òun ta pẹ̀lú tó ẹ̀ ni ẹni tọ̀hún dẹ̀ ń wo pé kí ilẹ̀ lòun rà òun ò ra tó padà rí ń bẹ̀ yìí so definitely ẹni tí ó talẹ̀ fóun òun lẹni tí yóò nìkíní so ní ṣókí kábíyànjú láti máa jẹ nǹkan ní nǹkan má ti tiwa abẹ́lọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó fi ẹsẹ̀ nípa kan wà nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó fi orin wa ní orin kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé subhanaka la umma bihamdik ashhadu an ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته nam a ìbéèrè ni wípé èyàn kan pé èyàn kan tó wá bá ń gbẹ́ kànga alákòjú rẹ̀ àbíkọ́ bá ń gbẹ́ bí abibọ́ òfin ó wá sọ fún pé pípè tí mo pè ẹ́ pé kó wá bá ń gbẹ́ nǹkan yìí tó bá rí nǹkan kan nú ẹ̀ àjọ máa ní ni o fúláì ni bẹ́ẹ̀ ni wọ́n lè jọ ní agreement yẹn so tó bá rí jọ ní agreement yẹn ni ó ṣe wípé etí wọ́n bá jọ sọ wọ́n á jọ abide pẹ̀lú ẹ̀ náà ni tó wá rẹ̀ sọ fún wípé dó mo ní kó máa ń gbẹ́ kànga ni bọ̀ tó bá tún ṣe kí ni tó bá rí nǹkan bẹ́ẹ̀ èmi mo ní o tó bá fi yẹn náà tó bá fo yẹn náà lẹ̀ so ìyẹn náà ni ó lọ bẹ́ẹ̀ torí pé it's just like bẹ́ẹ̀ ni pé iṣẹ́ méjì ló gbé fún iṣẹ́ méjì ló gbé fún so wallahu alam. Now. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته